أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba èyí tí ó fi ìfẹ́ rẹ̀ tó fi kó ìtẹ̀síwájú nínú tíra umdatul ahkam kí ọlọ́run bá kí ó ṣe àtìlẹ́yìn fún wa a ó bẹ̀rẹ̀ lórí báàbù báàbù siwak báàbù èyí tí ó sọ̀rọ̀ lórí asiwak ó ní aswaki rírin orin láti fi gbo eyín yálà gbàtà bá fẹ́ kírun ni àbá fẹ́ sàlùwàlà àti àwọn àyè míì tí Islam tó pa wá láṣẹ àti ronú ń bẹ̀ àbí tó jẹ́ bí mustahabi kí á orí nú ẹ̀ ó ní a ó sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́nu. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة àdí ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí ó wá láti ọ̀dọ̀ Abu Huraira ọlọ́run bá kí ó yọ́nú sí ó ní annabi sallallahu alayhi wa sallam ó sọ wípé lawla an ashuqa ala ummati tí kì bá ṣe wípé kí mò ń bẹ̀rù àti fa ìnira fún al'umma mi la amartuhum bis-siwak ń bá pa wọ́n láṣẹ ìpaláṣẹ ọ̀ranyàn láti máa ṣe aswaki inda kulli salati ní gbogbo ìgbà tí wọ́n bá kírun lákọ̀ọ́kọ́ asiwak kalma asiwak ismun li'audin alladhi yutasawwaku bih ó kọ tí wọ́n fún igi tẹ́ẹ́rẹ́ téèyàn máa fi ń gbo ẹnu àbí gbo eyín òun wọ́n ń pè ní asiwak kò máa asiwak wọ́n ń lò fún ìgboyin àti ìntàǹfin gboyin náà gẹ́gẹ́ bí brush ó kọ́ rẹ̀ asiwak fífọ ẹnu ọ̀hún náà ó kọ́ rẹ̀ asiwak so wọ́n lò fún alfi'il iṣẹ́ àti kuma ó kọ́ ìntàǹfin ṣe iṣẹ́ náà so orin ó kọ́ rẹ̀ asiwak rínrin orin ó kọ́ rẹ̀ náà asiwak so. وخير ما يتسوق به عود جذور شجر الأراكي èyí tó dáa jù láti fi rorin òun náà ni igi al-arak èyí ni anabi sallallahu alayhi wa sallam ló máa ń lò jù láti fi gbo eyín ìdí ni pé igi yìí ó ní èèpo èèpo yẹn tó bá wà ní tútù Epo yẹn rọ̀ débi pé yẹn lè fi èékánná yọ so inú rẹ̀ o epo yẹn bo igi yẹn fún rẹ̀ ni epo yẹn sì wà very thick epo yẹn tún níbi ata menthol tó yẹ pé téèyàn bá téèyàn bá lò yẹn máa gbọ́ ata yẹn ní ẹnu so tútù rẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ló nífẹ̀ẹ́ sí jù torí pé tó bá ti gbẹ menthol yẹn kò ní lágbára mọ́ so tútù yẹn gan ni ohun tí ó dáa jù ó dùn gan láti fi rorin tí yẹn bá rí igi náà. Ah, lálákọ̀ọ́kọ́ Imam An-Nawawi òun náà sọ wípé orin tí ó dáa jù láti rò òun náà ni orin Iraq torí pé ohun gangan ló máa ló máa ń do eyín jù ó sì jẹ́ kí ẹnu kí ó dá sáká sọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà èyíkéyìí nínú igi àbí nǹkan míì gan tí kìí ṣe igi téèyàn lè lò láti fi fọ eyín rẹ̀ yálà brush ni kódà gan àwọn asfaw wọn sọ débi pé kódà gbọ́ handkerchief lèèyàn bá ní láti fi gbo eyín yẹn kò sí aburú nù ẹ̀ ohun tí èròǹgbà rẹ̀ náà ni láti gbó láti jẹ́ kí ẹnu kó dá and then àwọn àdọ̀tí tí ó wà lẹ́yìn kí a mú kúrò torí pé yálà tí a bá fẹ́ kírun a fẹ́ bá ọlọ́run ọba wa sọ̀rọ̀ ni. now nídàkejì ó náà ni kí ni ìdájọ́ rínrin orí ọ̀hún gan ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàní mustahabi ni kì í so ọ̀ràn èèyàn ohun tá a fẹ́ ká ṣe ni ṣùgbọ́n àwọn àyè kan wà tí a fẹ́ jù kí a ṣe karorin mo rò pé a gbọ́ mi yé ìdájọ́ rẹ̀ mustahabi ni ẹni pé n ta fẹ́ ká ṣe ni ṣùgbọ́n àwọn ààyè kan wà tó yẹ pé a fẹ́ jù a fẹ́ kàn pa kì í ṣe kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n a fẹ́ tó yẹ pé ká ṣe aswaki ní gbogbo àwọn ààyè yẹn alákọ̀ọ́kọ́ nú ẹ̀ inda qira'atil Qur'an tá a bá fẹ́ ka Qur'an torí pé ẹni tí yóò ka Qur'an a fẹ́ kí ó wà ní àyè tó mọ́ ipò tó mọ́ torí pé yóò ka ọ̀rọ̀ Ọlọ́run ọba rẹ̀ ni so pàápàá jùlọ àwọn tí wọ́n gbọ́ alukur'an ọ̀hún kì í ṣe kódà kọ́ ẹ pé òun nìkan ló wà láàyè títí ń ka alukur'an àwọn míì náà tún wà lẹ́bàá rẹ̀ tó ń rí wọn tí wọ́n ń gbọ́ alukur'an yẹn àwọn ni màláìka ọlọ́run ọba torí anabi sallallahu alayhi wa sallam ó ní inna al-abda idha tasawwaqa thumma qama yusalli qama al-malaku wípé ẹrú ọlọ́run nígbà tí ó bá ń rorin tó dìde láti kírun àwọn màláìka wọn ó dúró lẹ́yìn rẹ̀ yẹtẹsẹ́mà alqira'a wọ́n fẹ́ gbọ́ ntí wọ́n máa kà nínú alukur'an fayadnu minnu wọ́n súnmọ́ láti gbọ́ ntí nkà hatta yadọ̀ ufahu àlàáfì títí débi pé wọ́n fẹ́ lè mú ẹnu wọn kó ẹnu rẹ̀ fama yakhruju min fi shay'un min alukur'an illa sara fi jawfil malik gbogbo tí ó bá máa jáde látẹnu rẹ̀ nínú kíka alukur'an wọn yóò máa lọ sínú kun màláìka náà ni fatahharu afwaakum lil kur'an torí bẹ́ẹ̀ ẹ ṣe àfọ̀mẹ́nu yín fún kíka alukur'an èyí ni pé ẹ rorin so tí a bá wò a ó rí i pé ó dáa jù nígbà tí a bá ka alukur'an láti rí oore yìí àti àwọn màláìka tó wà lẹ́gbẹ̀ẹ́ wa káwọn náà kó lè fi ẹnu kó ẹnu láti fi lé àǹfààní alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba tí a ń kà. ààyè kejì ọ̀nà ni inda dukhulil insan manzilihi nígbà tí yàrá èèyàn lọ síta ó ti lọ wá oúnjẹ rẹ̀ àbí ó lọ sí àdúgbò láti lọ kí àwọn èèyàn ó fẹ́ padà wọnú ilé rẹ̀ láti lọ bá àwọn ìyáálé rẹ̀ ó dáa kí àrùnrin ààyè yẹn anabi sallallahu alayhi wa sallam máa ń rùnrin torí pé wọ́n bi aisha radiyallahu anha wọ́n bi pé bi ayi shay'in kana yabda'u nabi sallallahu alayhi wa sallam idha dakhala baytihi kí ni nǹkan àkọ́kọ́ tí anabi sallallahu alayhi wa sallam ti máa ń kọ́kọ́ ṣe nígbà tó bá wọ inú ilé rẹ̀ aisha ọlọ́run bá kó yọnu sí wọn sọ pé bísíwáàkì orin la anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ṣe ìdí ni pé adab almuashara ìjọgbépọ̀ kó lè dùn nígbàtí ìyàwó bá súnmọ́ ọkọ rẹ̀ kò ní sí nǹkan kan tí ó máa gbọ́ tí ó kórìíra láti máa fi jìnnà sí ọkọ ẹ̀ bákan náà anabi sallallahu kì í ṣe ọkọ tó yẹ pé yóò ní ààyè títí ẹ̀ lọ́tọ̀ tí ń sùn àfìgbà tí ó bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó ìgbà náà lẹ́tò tó wá rí pẹ̀lú ìyàwó ẹ̀ kìí ṣe báwọn torí pé anabisa sallam ó máa ń sùn pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ni tó bá wà lọ́dọ̀ ilé lónìí wọ́n jọ sùn ni so nígbà tí wọ́n bá máa jọ sùn papọ̀ tí wọ́n ń gbọ́ òórùn láti ẹnu ọkọ so ìjọgbépọ̀ kò ní í dùn so ìdí nu tó fi jẹ́ pé ohun àkọ́kọ́ tí anabi sàlá sàlá máa ń kọ́kọ́ ń ṣe ni pé yọ kọ́kọ́ fi aswaki yóò fi gbónu torí kótó ńgbà tó kótó wọ ọ̀dọ̀ àwọn ìyáàlì rẹ̀ ayé ẹlẹ́kẹta àìnà naomi tí èèyàn bá fẹ́ sùn hikma tó wà ń bi eléyìí ni pé èèyàn jẹ èèyàn mu pẹ̀lú ọlọ́kọ̀ọ́njọ̀kan àwọn nǹkan téèyàn jẹ àbí téèyàn mu gbogbo bẹ́ẹ̀ sì lo ọgbọ́n tó a ó rí i pé nínú oúnjẹ yẹn èyí tí ó hà sí láàrin eyín àti èrìgì yóò wà nù ẹ̀ so gbogbo ìgbà tó bá sì ti pẹ́ yóò rùn ayédàrún rẹ̀ gan lè yọ bacteria tí ó ṣe tí ó ṣe ó ń tàn ní lálá ní ṣùtà so ó dáa jù láti jẹ́ pé kéèyàn tó sùn kó rorin rẹ̀ náà àyè ẹlẹ́kẹrin tí Islam ti tó gbà wá níyànjú àti rorin inda istiqadhi minan nawm nígbà tí èèyàn bá dìde láti oorun tí èèyàn bá sùn nígbà wọ́n bá jí láti ojú oorun ohun tí àwọn àkọ́kọ́ tí ó kọ́kọ́ sí náà ni àti rorin torí pé Aisha radiyallahu anha ó ní kunna nu'iddu lahu siwaka ohun tá a máa ń tọ́jú lẹ̀ kí ó tó di pé a lọ sùn fún anabi sallallahu alayhi wa sallam a kọ́kọ́ ṣe àtúnṣe aṣọwàkì rẹ̀ a fún un kalẹ̀ a sì tún gbomi a gbé kalẹ̀ torí pé nígbà tí anabi sallallahu alayhi wa sallam bá jí fayabacathu allahu ma sha ọlọ́run ọba ó tají nígbà tí ọlọ́run ọba tó bá wu ọlọ́run ọba mínàlẹ́ nínú lálẹ́ fẹ́yàtà sáwùwàkù ohun àkọ́kọ́ tí anabi ọkọ̀ọ̀kọ́ ṣe ni pé yóò ṣe aṣùwàkì wayatawadda yóò wá ṣe àlùwàlá wa yusalli yóò wá kírun so ìdínú tó fi jẹ́ pé nígbà tí èèyàn jí láti ojú oorun ohun àkọ́kọ́ tó yẹ kó wọn kọ́kọ́ ṣe náà ni aswaki so kò wá ní bójú mu nígbà tí èèyàn sùn tó pa ẹnu rẹ̀ dé fún àkókò tó pẹ́ yálà six hours lèyàn fi sùn àbí five hours ẹnu yẹn yóò ti yàtọ̀ kéwọn á jí láti ojú oorun yẹn kọ́ lọ sí mọ́sálásí so àwọn tí wọ́n bá kírun láti ẹ̀gbẹ́ rẹ̀ yóò ní wọn lára so kò sì ní dá láti ní ẹlòmíì lára so ohun àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe náà ni yóò ṣe aswaki so imam an ó ní ọ̀rọ̀ aisha tó sọ pé kunna nu'iddu lahu siwaka wa a máa ń tọ́jú in tí ó fi tí ó fi gboyín àti tí ó sì ṣe àlùwàlá a máa ń tọ́jú ẹ̀ ó ní fíhì istihbabu dhalika wa ta'ahubi bí asbabi al-ibada qabla waqtiha wa i'tina'i biha ó ní ẹ̀kọ́ tá a rí kọ́ńbì ni pé a fẹ́ ká tọ́jú àwọn nǹkan tá a máa lò láti fi jọ́sìn síwájú kí àsìkò ìjọ́sìn náà tó tó so ẹni tó mọ̀ pé láàárọ̀ òun lọ sí òun kírun tí ó sì lómi lé tí ó fi ṣàlùwàlá ó yẹ kó tọ́jú omi yẹn lẹ̀ kó tó di pé ó lọ sí mọ́ṣáláṣí ẹni ó mọ̀ pé kó síwájú kó wọn lọ sí mọ́ṣáláṣí òun láti kọ́kọ́ fọnu yọ tọ́jú tí ó fi fọnu yẹn lẹ̀ kó tó di pé àsìkò náà dé so àwọn gbogbo ìgbà tí èèyàn bá ní ìjọsìn kan tí èèyàn ń ṣe kéèyàn tọ́jú tí ó fi ṣèjọsìn yẹn ohun pàápàá jùlọ nínú ọ̀rọ̀ Aisha tó ní wayatasawwaku wayatawadda'u Imam An-Nawawi ó ní fi istihbabu siwaku inda al-qiyamu minan nawm eléyìí fi hàn pé afẹ́ kọ́ ẹ pé nígbà tí èèyàn bá jí látojú oorun ohun àkọ́kọ́ tí ó kọ́kọ́ náà ni kí ó fọ ẹnu rẹ̀ náà ayé ẹlẹ́ẹ̀karùn-ún ba'dal akli nígbà tí èèyàn bá jẹun tán ó dáa jù kéèyàn fi omi gbo ẹnu ẹ̀ tí a tẹ̀yàn bá ní aṣọ́wàkì kó kó ṣe aṣọ́wàkì torí àwọn ohun tí ó há mọ́ inú eyín nígbà tí èèyàn bá jẹun tán tó bá pẹ́ yóò change ẹnu láti jẹ́ pé àwọn kìnìyàn yóò máa rùn jáde láti ẹnu oúntọ̀hún náà àyè ẹlẹ́ẹ̀kẹfà bada wit mina lẹ́yìn nígbà tí èèyàn bá kírun wa ẹni tó bá fẹ́ kírun òru nígbà ó kírun tán síwájú kó tó sùn náà àbí síwájú kó tó sùn padà ó dáa kí ó ṣe aswaki torí pé imam ibn hajar ó ní anabisa asalam kánà yastaku bayna kulli rak'atayn min salati al-layl tí anabi bá dìde láti kírun òru torí pé ó máa ń ka quran ní àsìkò tó gùn gan so gbogbo rákà méjì. kí ànábì tó kí nígbà tó bá sálámà rákà méjì tán kí ó tó gbé ìrun rákà míì yọ kọ́kọ́ ṣe a ó rí i pé níbí kò sí ẹnì kankan tí ànábì fẹ́ bẹ̀rù pé ó gbọ́ òórùn ẹnu rẹ̀ ṣùgbọ́n ohun tó ń tọ́jú náà ni pé ó ń bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ so ẹni tí èèyàn tó sì yẹ kéèyàn ó ṣe ọ̀ṣọ́ lọ síwájú rẹ̀ kò ju ọlọ́run ọba lọ. now àyè inda taghayyuri rahiyatul fam ìgbà míì wà tí ẹnu máa ń change yálà irú oúnjẹ téèyàn bá mu ó lè mú kí ẹnu yẹn change fi lè rẹ pé ẹnu òun ó yàtọ̀ kéèyàn try láti kọ́kọ́ gbò ẹnu àbí ńgbà bá tó so ẹnu náà tó máa ń change èèyàn try láti wá ohun tí ó fi gbọ́ ẹnu rẹ̀ gẹ́gẹ́ bí aswaki ẹlẹ́ẹ̀kẹjọ nígbà tí èèyàn bá sàlùwàlá àwọn afáàní ó dájú síwájú kéèyàn tó sàlùwàlá kó ṣe aswaki gbogbo tí ó bá rí ìyálà aswaki gangan lórí àbí pẹ̀lú ọwọ́ rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ fi gbó àbí nǹkan míì tó lè mú tó lè mọ ẹnu òní ọ̀kọ̀ọ̀kọ̀ lò nígbà tí wọ́n bá ṣe àlùwàlá kọ́kọ́kọ́ ṣe aswaki akàlẹ́yìn pé almọ́gbọ́n fífi omi gbó ẹnu kò kò kò kò sí kò sí ntọ́ kò sí ntí kò sí ntí um, kò ní kò kó sínú pé kéèyàn fi ọwọ́ rẹ̀ gbónú wọ́n pé nígbà èèyàn bá fẹ́ ṣe alimọ́gbọ́dọ̀ ìgbà ẹni wọ́n kọ́kọ́ gbónú so ní téèyàn máa kọ́kọ́ ṣe ni síwájú kéèyàn tó ṣàlùwàlá òun ni wọ́n kọ́kọ́ lo ìyẹn láti ṣe aṣọwàkì nígbà tí wọ́n á ṣe alimọ́gbọ́dọ̀ yóò fi omi gbónú ni yóò tu ohun tí wọ́n pè ní mọ́gbọ́dọ̀ nìyẹn ẹni pé mọ́dà yẹn kò kó ìfọwọ́ gbo ẹnu sínú yóò kàn fi omi gbo ẹnu lásán ni so eléyìí ni mọ́dọ̀mọ́dọ̀. ààyè ẹlẹ́ẹ̀kẹsàn ẹ̀ńdà sọ́láàt nígbà tí èèyàn bá fẹ́ kírun so ṣùgbọ́n àlàyé èyí yóò wà nínú àwọn àdìsí tí ń bọ̀ wá ìpè nígbà èèyàn bá fẹ́ kírun ó dá láti ṣe aswaki Ibn Qayyim ọlọ́wọ́ba kí ó yọ́nú sí ó ní kánà nabiyu sallallahu alayhi wa sallam yuhibbu siwak anabi sallallahu alayhi wa sallam ó nífẹ̀ẹ́ sí àti máa ṣe aswaki ní gbogbo ìgbà wa kánà yastaku muftiran wa sa'iman ó máa ń ṣe aswaki yálà nígbà tí ó bá àbí nígbà tí ń bá ń gbààwẹ̀ gbogbo ìgbà ó ní ó máa ń ṣe aswaki wàyẹ̀sítẹ́kù indal intiba minan naum nígbà tí ó bá jí láti ojú oorun wà indal wudu àtìgbà tí ó bá fẹ́ ṣe àlùwàlá wà indal salat àtìgbà tí ó bá fẹ́ kírun wà indal dukhuli manzil àtìgbà tó bá fẹ́ wọ inú ilé wà kánà yẹ̀sítẹ́kù bi'udil arak ó máa ń ṣe aswaki pẹ̀lú igi arak torí pé òní ló dáa jù débi pé àwọn àwọn doctors tí ní nígbà tí tí ọ̀làjú ti ti dé àwọn náà ṣe àyẹ̀wò tó wà ní àwọn àwọn tó wà nínú igi yẹn débi pé àwọn ẹlòmíì ti ṣe wọ́n ti mú irú àwọn máàdà tó wà nínú igi yẹn wọ́n ti fi ṣe toothpaste tó yẹ pé irun tó wà nínú aswaki yẹn ó wà nínú toothpaste tí wọ́n ṣe gbogbo ẹ̀ ni wọ́n ti ń tà lẹ́yìn ní Saudi àti àwọn dual uh, Arab so igi yẹn dáa pọ̀ jù téèyàn bá rí igi yẹn nǹkan míì tó tún lè ṣe bí orin irú tiwa náà yálà ti Ìgbò ni yálà ti ilẹ̀ Ìjẹ̀bú ni yálà ti ilẹ̀ Haúsá náà ni gbogbo ètèèyàn bá rí kódà kéèyàn wá igi kan tó èèyàn mà kọ́yẹ̀sìké èèyàn láti mọ̀ pé igi yìí kò ní pa òun lára torí kìí ṣe gbogbo igi náà lèyìn ó mú sẹ́nu tí ó máa jẹ so naam wọ́n mi torí ìdí èyí ni Ibn Mas'ud gbogbo ìgbà ní máa ń rorí débi pé wọ́n fi èèyàn sọ́ ló ipe sọ́híbù síwá ẹni tí máa ń rorí láti kọ́ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam gbogbo gbà wọ́n rí orin lọ́wọ́ rẹ̀ tí wọ́n máa fi orin orin bonu. náà àwọn fáìdà tó wà ń bi mímọ ro orin àràkì yẹn gangan àbó míì tí a bá mọ̀ pé yóò da Ibn Qayyim ó láwọn àǹfààní tó máa wà ń bẹ ni pé yutayyibul fam ó máa ń tún ẹnu ṣe wayashuddu lutha ó tún máa ń jẹ́ kí èrìgì kó lágbára wayaglu albasar ó tún ní ipa ní láti tún ojú èèyàn ṣe gbogbo ẹni tí bá ń ronú gbogbo ìgbà nírú àwọn igi aráàkì yẹn kò ní dàgbà débi pé ojú rẹ̀ ó máa ẹni pé ó ní effect níbi máa tún ojú ṣe wayasu'ul meda bákan náà gbogbo ẹni tí ń bá ran kò ní ikun rẹ̀ ò ní máa kún fún ẹ̀fúùfù ní gbogbo torí igi yẹn tó àwọn etí ń bá ń wọ inú rẹ̀ ó tún ní nǹkan kan tó tún máa ń ṣe nínú ikùn èèyàn wọ́n yìí sọ́fì bẹ́ẹ̀ tún ni pé ó tún máa ń tún ohun ṣe igi téèyàn bá ó tún máa ń tún ohun wẹ̀yẹ̀ẹ́nù alahadmi ta'am ó tún máa ń jẹ́ kí èèyàn ní ìrọ̀rùn láti gbé oúnjẹ mì nígbà tí bá fẹ́ ń jẹ wẹ̀yẹ̀ sahil majiri kalam and then gbogbo ìgbà tí èèyàn bá sọ̀rọ̀ yóò jẹ́ kí ọ̀rọ̀ èèyàn kó jáde kákákálá ẹ̀ ní ìdààmú kankan wẹ̀yẹ̀ ń ṣètò lil qira'ati wa dhikri Otu tún máa mú kí èèyàn ó ní agbára tí kírun téèyàn bá kọ́kọ́ jí lójú oorun tó bá kọ́kọ́ rorin yóò fún èèyàn ní nashat that is uh, energy láti pé èèyàn ó rí èèyàn ó lè kírun yẹn tí ò ní rẹ̀ wòye turudu náà ó tún máa ń lé oorun jìnnà sí èèyàn so èèyàn àti mu torí pé ó fẹ́ ó fẹ́ ṣe so tó bá rin orin kó yóò rí i pé agbára dé bóun láti ṣe gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe pàápàá jùlọ wa yu'jibul malaika àwọn malaika fẹ́ wọ́n nífẹ̀ẹ́ sí ẹni tí ń bá ń ronú torí pé àwọn náà tí wọ́n wà pẹ̀lú èèyàn gbogbo ohun tí ń bá máa ń pa ọmọ àyẹ̀dá dámà lára ń pa wọn náà lára gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ti wí wa yukfiru ó tún máa ń jẹ́ kí oore èèyàn pọ̀ torí pé ọlọ́run ọba ń fẹ́ kí èèyàn kóró rí ṣùgbọ́n hadith abu huraira tí anabi sallallahu alaihi wa sallam tó sọ wípé lawla an ashukọ ala ummati tí kì í bá ṣe kí n má ṣe ìnira fún al'umma mi la'amartuhum bis-siwak in bá pa wọ́n láṣẹ láti máa ṣe aswaki inda kulli salat ní gbogbo gbà tí wọ́n bá kírun hadithi ó wá pẹ̀lú àwọn alfaz tó yàtọ̀ síra wọn omi wa lawla an ashukọ alal mu'minin tí kì í bá ṣe kí n mọ̀ ní àwọn múmìnì lára omi wa lawla an ashukọ alal nas tí kì í bá ṣe kí n mọ̀ àwọn èèyàn lára omi wa lawla an ashukọ ala tí kì bá ṣe pé kí n mọ̀ al'umma mi lára gbogbo ẹ̀ náà ìtumọ̀ ni náà la amartuhum bisiwaki ma'a kulli salat ó tún wá pẹ̀lú ìbá pa wọ́n láṣẹ àti máa ṣe àṣìwàkí ní gbogbo ààyè tí wọ́n bá kírun èyí ni pé tí wọ́n bá kírun kí wọ́n ṣe àṣìwàkí wọ́n dìde àti gbẹ̀rún dúró kí wọ́n ṣe àṣìwàkí àbí inda kulli wudu ní gbogbo ìgbà tí wọ́n bá ṣe àlùwàlá ó sì tún wá láfàṣe inda kulli ní gbogbo ìgbà tí wọ́n bá kírun so fáyidà tó wà nù àdìsí lálákọ̀ọ́kọ́ ó ní àánú ànábi sallallahu alayhi wa sallam fún gbogbo àlùmọ́ rẹ̀ torí pé kọ̀pá wa láṣẹ àti máa ṣe aṣíwàkí torí kọ́ má jẹ́ ìnira fún wa. ìdí tí ànábi sallallahu alayhi wa sallam tí ò fi pa wá láṣẹ àti máa ṣe aṣíwàkí ní gbogbo bàtà bá fẹ́ kírun ìpaláṣẹ yìí ní ìpaláṣẹ ọ̀ranyàn gẹ́gẹ́ bí àlùwàlá ṣe jẹ́ ọ̀ranyàn kéèyàn ó ṣe nígbà tí ó kírun aswaki ọ jẹ́ ọ̀ràn yẹn nígbà tí wọ́n bá kírun so àìṣe ìpaláṣẹ torí àánú láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam eléyìí ọlọ́run ọba gangan fúnra rẹ̀ ó ròyìn ànábì sallallahu alayhi wa sallam pẹ̀lú àánú lórí àwa àlùmọ̀ rẹ̀ ọlọ́run ní laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim dájúdájú òtíṣẹ́ kan ti wá láàrin yín azizun alayhi ma ànìtú gbogbo nǹkan tí ó bá jẹ́ ìnira fún yín ìnira ni máa jẹ́ fóun náà harisun alaykum gbogbo ọba ó máa ń gbogbo kí ni nǹkan tí ó jẹ́ nǹkan oore tí ó tí ó tí ó fi hàn yín kí ni nǹkan tí ó pa yín lára tí ó lè jìnnà sí yín wà bí mìíní náà ń fòrọ yín àti pàápàá jùlọ ó tún máa ń ṣe àánú ó máa ń ṣe ìdẹkùn fún àwọn olùgbàgbọ́ so eléyìí ó fi hàn pé anabi sallallahu alayhi wa sallam gbogbo ó máa ń ṣàánú àwọn múmìnì nínú àwọn súra àpèjúwe àánú anabi sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ nú ẹ̀ irú àánú anabi sallallahu lórí àwọn àlùmọ̀ rẹ̀ lóòjọ́ ń gbé ń de alqiyama nínú àdísì tó ti ròyìn pé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama gbogbo àwọn èèyàn wà nígbà tí ìnira bá pọ̀ wọ́n wà lọ bá àwọn ànábì ọlọ́run tí ọlọ́run ó ṣe ìdẹ̀kùn fún wọn láti ṣe ìdájọ́ kó ti pé ó ń kálukú ọmọ ààyè rẹ̀ yálà àlìjẹ́nà ni àbí iná ni gbogbo àwọn ànábì tán bá lọ bá wọ́n máa lọ sọ pé èmi ò ní agbára àti ṣe láti ṣe ṣàfà lọ́dọ̀ ọlọ́run àfi ẹni báyìí tí wọ́n bá lọ bẹ́ẹ̀ ni báyìí náà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lọ bá anabi ibrahim wọ́n lọ bá anabi musa anabi isa nígbà tí wọ́n bá wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wọn wá sọ pé ana laha èmi gangan ló tọ́ sí èmi lélẹ́yìí tọ́ sí wọ́n ní ni anabi sallallahu alayhi wa sallam yóò wá lọ wá ìdí ni èyí ni pé ìyàn ọ̀dà láti ọ̀dọ̀ ọlọ́run ọba so anabi sàlám yóò yin ọlọ́run ọba pẹ̀lú ẹ̀yìn tí anabi ò tí ì yin ọlọ́run ọba òun rí ẹni pé ọlọ́run gan fúnra rẹ̀ ni ó kọ́ anabi nínú ní irú ẹ̀yìn ọ̀hún débi pé nínú àdìsí ọ̀hún anabi sàlám ìbáyé pé mo lè rántí rẹ̀ ń sìn gan bá karú ẹ̀yìn náà fún yín ṣùgbọ́n ọlọ́run rán mi létí ẹ̀ ó dijọ́ gbẹ̀ndà alkiyama kí n tó lè rántí irú ẹ̀yìn náà nígbàtí ọlọ́run tí anabi sàlọ́ sàlám tó bá yin ọlọ́run ọba ni ọlọ́run ọba sọ pé sẹ́l tó tọ̀ béèrè gbogbo nǹkan tó bá bẹ́ẹ̀ béèrè àwọn fún ọ wọn ni anabi sàlọ́ sàlám yóò máa pẹ́ ya rọ́b ummati ummati ummati àwọn al'umma mi àwọn al'umma mi àwọn al'umma mi ṣe ìdájọ́ fún wọn ṣe ìdẹ̀kùn fún wọn wọn ni ni ọlọ́run àṣẹṣẹ wá ṣe ìdájọ́ àti òǹkálùkù yóò wá máa yè tí yóò lọ yálà inú náà ni àbí inú aljanna bákan náà àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn múmìnì tí wọ́n wọná láti ṣe ṣàfáà fún wọn láti padà sínú inú aljanna irun tí anabi sallallahu alaihi wasallam tí ó tún padà sí náà nìyẹn tó wá rí pé àánú anabi sallallahu alaihi lórí àwọn alùmọ̀ rẹ̀ bákan nínú ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yìí àwọn kan wà tí wọ́n lè kúrò níbi alhaud èyí ni pé omi omi sísun odò táwọn èèyàn ti wá máa mu mi tí wọ́n pé àwọn àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam onìkan wọ́n lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n nínú àwọn àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn kan wà tó yẹ pé wọ́n ó lé wọn padà wọ́n ní ní ànábì sallallahu alaihi wasallam pé àwọn ilé àlùmọ́ mi àwọn ilé àlùmọ́ mi ni pẹ̀lú dààmú pé kí ló dé tẹ́ fi lé wọn ẹ jẹ́ kó mú wọn àmọ́ sọ fún ànábì sallallahu pé wọ́n ọmọ tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ gbogbo tó sílẹ̀ fún wọn ò ní wọ́n ti yí padà àwọn tó ṣe láṣẹ fún wọn ni wọ́n ń ṣe èyí tó ṣe láṣẹ fún wọn ò ṣe àdádá ò ní tí wọ́n ń ṣe so ìdí nu tó fi jẹ́ pé àdádá bídà ó burú gbà ọlọ́run bá kí o sọ wọn so nínú àánú ànábì sallallahu alayhi wa lórí ìtọ́sọ́nà fún àlùmọ́ rẹ̀ ní nílé ayé wọn nígbà tí nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó ka aya rabbi innahunna adlanna kathiran minan nas faman tabi'ani fa innahu minni ọ̀rọ̀ anabi ibrahim tó ní ìwọ Ọlọ́run ọba innahunna adlanna kathiran minan nas wọ́n ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù faman tabi'ani fa innahu minni ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi òun gangan lẹ́ntọ́ bó wà pẹ̀lú mi ó ní ẹ̀ntọ́ wà nínú al-umma mi pẹ̀lú ọ̀rọ̀ anabi isa tó ní in tu'adhibahum fa innahum ibaduk wa in taghfir lahum fa innaka antal azizul hakim tí ó bá jẹ wọ́n níyà ẹrú rẹ ni wọ́n tí ó bá sì foríjì wọ́n wọ́n Ọlọ́run ọba wọn ni ọba tí ó tóbi jù alhakim ọba tí ò ní àṣìṣe nínú gbogbo tí ń ṣe ọ̀jọ̀gbọ́n wọ́n ní ní anabi alayhi wa sallam wa gbọ́wọ́ sókè allahumma ummati ummati ummati wọ́n ní ní anabi sallallahu alayhi wa sallam wa gbọ́wọ́ sókè tó ń sun ẹkún yẹ́pkì ó ń sunkún wọ àwọn àlùmọ̀ mi àwọn àlùmọ̀ mi wọ́n lọ́wọ́ bá kó wọn yọ wọ́n ní ní ọlọ́mbàrán malaika jibril idhab ila muhammad lọ bá anabi muhammad sallallahu alayhi wa sallam wa rabbuka a'lam mo man ti ń béèrè fasal'u biléèrè má yabki kí ni ti ń palẹ́kún wọ́n nígbà tí malaika jibril tó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó biléèrè ni anabi sallallahu alayhi wa sallam lọ bá sọ ti ń pàwọ́lẹ́kún faqala allahu ya jibril idhab ila muhammad lọ bá muhammad sọ fún pé inna lanurdika fi ummatika wala nasuuka a fún ọ ní a ṣe ìyọnu fún ọ nínú àlùmọ̀ rẹ wàlá nasuuka sì ní jẹ́ kí aburú kankan kí ọ kàn bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ọ nínú àwọn àlùmọ̀ rẹ so eléyìí náà ó fi irú àánú tí anabi sallallahu alayhi tó ní sí àlùmọ̀ rẹ wọ́n ní anabi ní ìgbà míì tí n bá dìde láti kírun màá fẹ́ ka àáyà èyí tó gùn nínú alukur'an tí n bá gbọ́ lẹ́yìn nínú àwọn tó tó lẹ́yìn mi àwọn obìnrin tí ọmọ wọn kan sunkún fa àtẹ̀jáwùwàzù fi sọ̀láàtì màá sọ irun mi di kúkúrú karahiyata an ashukọ ala ummihi torí àti má ìnira bá ìyá ọmọ ìyá ọmọ tó tò lẹ́yìn mi ti ń kírun nígbà tí n bá lọ mú súrà tó gùn tọ́mọ sì ń sunkún kò ní ní ìtmìnán ah, nínú irun rẹ̀ ń wàá sọ irun mi di kúkúrú torí àti má kó ìnira bá màmá ọmọ so gbogbo eléyìí ó wà nínú àwọn àánú anabi sallallahu alayhi wa sallam. lápèjúwe rẹ̀ náà wọ́n nígbàtí anabisa asalam tó sọ fún àwọn al'umma rẹ̀ pé ayyuha nas qad farada Allahu alaykumul hajj fahujju ọlọ́run bá ṣe hajj fún yín torí ìdí èyí ẹ lọ ṣe ṣe hajj lọ́rákùnrin kan wá sọ wípé ya Rasulullah akullu amin ṣé gbogbo ọdún la lọ sí hajj ọ̀hún lànà bíbá dàlẹ́ wọ́n tún wá padà wá ya Rasulullah kullu amin ṣé gbogbo ọdún láàmú lọ sí hajj anabi ọ̀dà lóhùn n bò di ẹlẹ́ẹ̀kẹta anabi bá ní law qultu na'am lawajabat ìbá yẹ pé mo ní na'am kò bá di ọ̀ràn yẹn fún gbogbo yín láti máa lọ ṣiṣẹ́ hajj ní gbogbo ọdún ó rí pé ìnira ni ó bá wa anabi ní lamastata'tum ẹ̀ ní lè ṣe lànà bá ní dharuni ma taraktum gbogbo tí n bá fi ilẹ̀ fún yín ẹ fi mí ilẹ̀ pẹ̀lú tí mo fi ilẹ̀ fún yín ẹ má wá àlékún fa innama halaka man kana qablakum bi kathrati su'alihim àwọn tí wọ́n lọ́kùn tí wọ́n ré kọjá yín ohun tí ó kó àlákàbá wọn ó ní ọ̀pọ̀ ìbéèrè wọn wa ikhtilafihim ala anbiya'ihim àti ìyapa tí wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn òjíṣẹ́ wọn fayida amartukum bishay gbogbo ìgbà tí n bá pa yín láṣẹ nǹkan fatu minhu mastata'tum ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe ní agbára ẹ ṣe ìwọ̀n bá tẹ́ ẹ bá ní agbára rẹ̀ wa idha nahaytukum an shay'in fada'u gbogbo tí n bá sí yín lọ́wọ́ rẹ̀ ẹ fi nǹkan náà lẹ̀ so a ó rí pé ìdẹ̀kùn. Uh, ni láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àti àánú ìbá pé ń jọ́nà lọ́n tí arákùnrin yìí tó ń béèrè ohun tí ò yẹ kó béèrè anabi ní naam kò bá ti kó ìnira bá gbogbo àwa tí a wá látẹ̀yìn wọn tí ó wà di pé gbogbo ọdún láàmú lọ sí àjì bó láti fẹ́ ṣe a ó nígbà àárín lè ṣe nínú àpèjúwe rẹ̀ náà kúmá nínú Ramadan tí anabi sallallahu alayhi wa sallam tó lọ sí mọ́sálásí eh, láti ṣe qiyamul layl àwọn sàábì rẹ̀ wọ́n wá tò lẹ́yìn rẹ̀ wọ́n jọ kírun níjọ́ kejì wọ́n ti sọ fáwọn ẹ̀mí pé ah, a máa kírun lẹ́yìn anabi sàlá sàlám lẹ́yìn àná ngbò di òrujọ́ kejì mọ́sálásí tó kún ju bó ṣe kún ní ìjọ àkọ́kọ́ lọ ní tàràwé so anabi tó kírun fún wọn ngbò dijọ́ kẹta wọ́n ti àwọn àwọn tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ àwọn náà ti gbọ́ mọ́sálásí tó kún fọ́fọ́fọ́ ànábì kírun fún wọn nígbà wá díjọ́ kẹrin wọ́n ń retí kánábì ó jáde ànábì ó jáde débi pé àwọn nǹkan ò tiẹ̀ lé ní sùúrù wọ́n sọ pé asọ́láàtù asọ́láàtù àsìkò òrùn ti tó àsìkò òrùn ti tó wọn ò rí kánábì ó nígbà tí ó di àárọ̀ tí wọ́n kírun àsùbá tán ni ànábì sàlám dìde lọ́ba ṣe ọba ó ní amma فإنه لم يخف لم يخفى علي شأنكم ليلة gbogbo ń tẹ́ ń ṣe lálẹ́ òní lóru òní gbogbo ẹ̀ ni mo rí kò kì í ṣe pé báyà mo sùn ń sùn gbogbo ẹ̀ ni mo rí walakinni khashitu an tufrada alaykum ṣùgbọ́n tí ń bà mí lẹ́rù ni pé kọ́n má sọ ìrun òru yìí kọ́n má jọra èèyàn lẹ́yìn lórí tí wọ́n bá ilé ṣe bẹ́ẹ̀ fata'jizu anha ẹ̀ ní lè ṣe so a ó rí i pé àánú ìdẹ̀kùn ó ní anabi sàlá sàlám ló wá fún wa ń bí láti má jẹ́ pé kọ́ ẹ pé irun òru yẹn kọ́ jẹ́ ọ̀ràn èèyàn kó lè jẹ́ ẹnitọ́ba lágbára so àwọn eléyìí àpèjúwe lásán ni ṣùgbọ́n àánú anabi sàlá sàlám lórí àwọn àlùmọ́ rẹ̀ ó pọ̀ kò ṣeé kà so anabi ni lawla an ashuqa ala ummati la amartuhum bis siwaki inda kulli salati tí kì bá ṣe pé kọ́mọ̀ ah, ní al'umma mi lára ìbá pa wọ́n láṣẹ àti máa ṣe aswaki ní gbogbo ìrun tí a bá wò sí òye sí kálmà yá rí pé as ń bẹ ọ wá ní nakira ni so tí ó kọ tó bá wá ní nakira ní rubí yóò jẹ́ pé umum ni gbogbo ẹni pé as gbogbo òun pátá ẹni pé irun ọ̀ràn yẹn ní àbí irun náfìlà gbogbo òun pátá ó ní bá sọ fún yín pé kẹ́ ẹ máa ṣe aṣọ́àkí nígbà tẹ́ ẹ bá fẹ́ kírun sọ yálà àlùwàlá lèèyàn fi kírun àbí tẹ ẹ mọ́mà lèèyàn tẹ̀ fi kírun gbogbo ẹ̀ àbá àbá ṣe kọ̀bá ọ̀ràn èèyàn láti ṣe aṣọ́àkí so a ó rí i pé ìdẹ̀kùn ó ní nǹkan ọlọ́run ọba ṣe anabi sallallahu alayhi wa sallam lọ wá fún àwọn àwọn àlùmọ rẹ so nídìí èyí aswaki àwọn afáàní ìdínú tó fi jẹ́ pé mustahabi ní ta fẹ́ pàápàá jùlọ àwọn màláìka ohun gbogbo tí ń bá ní ọmọ ẹ̀dá ádámàlà ó máa ń ní àwọn màláìka náà là ìdínú tánibisa sálàm tó fi ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ àlùbọ́sà àbí ọba jẹ afẹ́hùn garlic àbí gíga tí wọ́n pè ní kura ẹ gbọ́dọ̀ súnmọ́ mọ́sálásí torí pé fa innal malaika tata'adha mimma yata'adha minhu banu adam malaika àwọn náà yìí máa ń ní wọn lára gbogbo tí bá máa ń ní banu adam lára so níbí a rí pé gbogbo nǹkan tí bá máa ń rùn tí ó ní àwọn èèyàn lára èyí téèyàn bá jẹ́ èèyàn gbọ́dọ̀ wá mọ́ṣáláṣí ẹ kírun ń bomi ẹ rí ẹlòmíì ó ṣẹ̀ṣẹ̀ pa náà sìgá ni tẹ bá kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ọba tí ọba tí ì bá mu sìgá gbogbo tẹ́gbùgbà tí wọ́n fi kírun tán kò ní inú ìnira ni ọ wà so eléyìí náà mùsùlùmí náà sì ni ẹ sì lè sọ pé kò nírun ṣùgbọ́n ní ọmọ ìyá rẹ̀ la níbi tí ó ti kírun so ìdí nu tó fi jẹ́ pé ìṣe aswaki tó fi jẹ́ ohun tó ṣe pàtàkì wọ́n ní Sayyidina Umar tí ó bá gbọ́ òórùn àlùbọ́sà àbí gálíkì ní ààrẹ rẹ̀ yóò ní kó gbé jáde kó mọ́ṣáláṣí ó ní laqad ra'aytu Rasulullahi sallallahu alayhi wa sallam mo rí pé anabi sallallahu alayhi wa sallam idha wajada rihuma mina ar-rajuli fil masjid tí ó bá rí òórùn gálíkà bí àlùbọ́sà lára èèyàn ní mọ́síláṣí amara bihi fa ukhrija ila al-baqi yóò ní kó gbé lọ sí bàkì kọlọ kírun rẹ̀ ń bẹ̀ èyí ni pé bàkì yẹn ó jìnà sí mọ́síláṣí bí ẹ̀yìn ìlú lọ́fẹ̀ẹ́ rí ni pé ibi tí wọ́n ń sin òkú sí ni so a sì ní pé àyè tá à ń sin òkú sí gbogbo wa ó máa ń wà ní ẹ̀yìn ìlú ni tí wọ́n á ní kó lọ síbẹ̀ faman akalaha Umar wá ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹrú nǹkan báyìí fali yumitha tọpha kó tó jẹ kórí pò ń sè so tó bá sè òórùn tí máa ń ni àwọn èèyàn la yóò ti pa àbí kó dín oró rẹ̀ kù so gbogbo eléyìí náà nínú tí ó fi da kéèyàn ó ṣe àfọ̀mọ́ ẹnu rẹ̀ nìyẹn bákan náà wọn ò kọ̀ fún ẹni tí ó bá gbààwẹ̀ láti ṣe aswaki torí pé àwọn ẹlòmíì wọ́n rò pé ṣíṣe aswaki yẹn kò dáa fún ẹni tí ń bá ń gbààwẹ̀ ẹni tí ó bá gbààwẹ̀ lásán ni yóò ṣe aswaki torí ẹ̀rí tí wọ́n mú wá náà ni athar tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ ali radiyallahu anhu tó ní idha sumtum fastaku bilghadati wala tastaku bilashi tẹ́ bá gbààwẹ̀ ẹ̀rù ní láàárọ̀ ẹ má rorin lọ́sàn àti ìrọ̀lẹ́ so athar yìí athar ni èyí tó lẹ so a ó sì rí pé nínú iṣẹ́ anabi sallallahu alayhi wa sallam àti n tó sọ ó ó pa wá láṣẹ àti ṣe yásùwà kínní ṣùgbọ́n kò ṣe ní ọ̀ràn àyàn so àwọn ẹlòmíì wọ́n tún mú ẹ̀rí wá pé ìdí tí aláwẹ̀ òfin ní rorin ó ní ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní walladhi nafsi biyadi la khulufu fami sa'imi atyabu min indillahi yawma alqiyamati min rihil misk wípé òórùn ẹnu ẹni tí ń gbààwẹ̀ òun ló fi dùn jù lórí uh, ju tùràrí almiski lọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama so eléyìí ni ẹ̀rí wọn tí wọ́n fi ní ẹni tí ń bá ń gbààwẹ̀ ò lè torí pé òórùn yẹn ó dùn lọ́dọ̀ ọlọ́run so ìfẹ́lẹ́ ìṣe ẹ̀rí àṣìṣe gbáà ni àṣìṣe alákọ̀ọ́kọ́ ni pé kòlúfù ẹni tí ń gbààwẹ̀ kìí ṣe àti eyín rẹ̀ ni àti eyín rẹ̀ kọ́ àwọn afáàní alimẹ́ẹ̀dà ikùn rẹ̀ tí kò so ń jẹ́ nínú ẹ̀ e, àti bẹ̀lóhùn ọ̀hún ti ń jáde kìí ṣe àti eyín rẹ̀ pàápàá jùlọ ọlọ́ni lẹ́jọ́ ń gbé ń dẹ ni kìí ṣe ń lé ayé òní ó ti máa rùn bí alimiski gẹ́gẹ́ bí ẹni tó kú lógun ẹ̀sìn so ta ni kásín pẹ̀lú ẹ̀jẹ̀ ara rẹ̀ so ẹ̀jẹ̀ yẹn ẹ̀gbin ni ṣùgbọ́n a ní kásín pẹ̀lú ẹ̀ kì í ṣe pé torí pé ẹ̀gbin yẹn ó ti di ntọ́mọ lọ́jọ́ gbẹ́ndé alkeyama ni yọ wà á jíǹde pẹ̀lú ẹ̀jẹ̀ náà so a máa rí ẹ̀jẹ̀ ṣùgbọ́n òórùn alimisk ni ó máa jáde láti ẹ̀jẹ̀ ara ẹ̀jẹ̀ náà so kò mí ni pé kéèyàn ó fi ẹ̀jẹ̀ sára torí pé so ẹ̀jẹ̀ yẹn tó bá pẹ lára òórùn ni ó padà di so bákan náà lẹ́ni tí ń gbààwẹ̀ kì í ṣe pé òórùn ẹnu rẹ̀ yun nílé ayé la ti fẹ́ lò àà lóòjọ́ ni ọlọ́run ní yọ́ọ́ máa rùn bíi almisk ni ṣe lọ́dọ̀ so àwọn èèyàn ò ní ẹnu rẹ̀ yóò máa jẹ́ ìnira fún wa tó ìdí nu tó fi jẹ́ pé àtàláwẹ̀ àtẹ̀ntí ọgbà àwẹ̀ náà kò sí yàtọ̀ láàrin wọn wọ́n máa ṣe aṣọ àkíyè. dà pàápàá jùlọ àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam àwọn náà gbọ́ àgbọ́yé àdìsí yìí pé káwọn máa ṣe aswaki débi pé ọ̀kan nínú wọn tí wọ́n ń pè ní Zayd ibn Khalid al-Juhani ọlọ́wọ́n ọba kọ́yọ́nù sí wọ́n ní láti pàtó ti gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam tó sọ ọ̀rọ̀ yìí gbogbo ọgbà ń máa ń fi aswaki rẹ̀ sí àárín etí tí ó bí àkọ̀wé tẹ́ mọ́pá àwọn àkọ̀wé tẹ́lẹ̀ àárín etí ni báírò wọn máa ń gbé kì í ṣe àpò. ní ìsìn lọ́sẹ̀sẹ̀ di àpò àárín tí báyìí òní so gbogbo wa tó bá ti fẹ́ lò yọkàn mú ìkọ̀wé rẹ̀ ni so aswaki rẹ̀ ibi etí ẹ̀ ni ó wà gbogbo wa tó bá ti fẹ́ kírun yóò mú yóò ṣe yóò tó da padà gbogbo wa tó bá ti fẹ́ sàlùwàdà yóò mú yóò da padà wọn a àwọn zayd kí ló dé ọlọ́run gbọ́ pé anabi tó sọ pé lawla an ashuqa ala ummati la amartuhum bisiwaki inda kulli salat wọn ni ẹ eh, tó anabi kò pàṣẹ hun anabi ni tí kì í bá ṣe ìnira so ìnira ni ó jẹ́ kó pa láṣẹ so nígbà tí o ti ní mi lára yun so bóun ó sì máa ṣe nù tiẹ̀ nù ìdínú àwọn tí wọ́n mú ẹ̀rí pé ah, ṣíṣe aṣọ wà àsìkò ààwẹ̀ kò kò tọ́ so ẹ̀rí wọn ẹ̀lí tọ́ lẹ́ni kọ́dà pé àsìkò ti lọ àbáwọnú hadithi ẹlẹ́ẹ̀kejì bó tilẹ̀ jẹ́ pé hadithi ẹlẹ́ẹ̀kejì kò ní nǹkan kan tí ó pọ̀ ó ní hadithi an ibn Yaman رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فاء بالسواك أبوالا تيودو حذيفة وما يمان ó ní anabisa sallam gbogbo ìgbà tó bá jí láti ní lójú oorun ní lóru yasusu fahu bisiwa ó máa ń gbo ẹnu rẹ̀ pẹ̀lú aswaki a sì ti sọ nínú àwọn ààyè tí a kàn pájù ibi ká ṣe aswaki ó nígbà tí a bá jí lóru láti ṣe atahajud àbí ìgbà tí a bá fẹ́ kírun àbí ìgbà tí a fẹ́ bá sàlùwàlá àbí ìgbà tí a bá fẹ́ padà sí ọ̀dọ̀ àwọn ìyáálé wa gbogbo àwọn àyè yìí àyè tí ó dáa jù ni láti ṣe aswaki. now a ó dúró pẹ̀lú ọ̀wọ́ etí àkàyè ọlọ́run bá kí kó fún wa ní ládàá èyí tá a sọ déédéé èyí tá a ń bẹ̀ ọlọ́run kí kó forí jìn ganhar a a bá ní ìbéèrè lórí tí a sọ àbí nǹkan mi ọlọ́wọ́ náà aleykum salaam náà. bẹ́ẹ̀ ni òun náà wà nù aswaki wọ́n ti sọ pé igi yẹn àbí tó lè má ẹnu torí pé hikma tó wà ń bẹ náà ni alghard àti ghaya bẹ náà ni àti mayenu so close up àbí nǹkan mi ò náà mayenu so kò sí aburú ṣùgbọ́n ó lè jẹ́ pé ìlò ní gbogbo gbà ó lè jẹ́ pé ó ní ìpalára níbi torí pé ohun tí wọ́n ń lò torí àwọn klo àwọn toothpaste mi wà tó yẹ pé èèyàn ò lè lò ń gbogbo gbà bí irú ètò ń tà ní ìṣètọrọ àwọn díẹ̀ yìí wọ́n lè yàn láti ní méjì tó bá lò lónìí wọ́n kó fi interval jọ mẹ́ta sí i kó tó lò so ká ní close up yẹn wọ́n máa lò ní gbogbo ìgbà téèyàn bá fẹ́ kí n àṣùbà àti gbogbo òun márààrún àbí gbogbo àyè tí a sọ yìí yóò rà á nira díẹ̀ so ohun tó easy papọ̀ tó easy jù náà ni orin so èèyàn sì lè lo nǹkan míì tó lè mú gẹ́gẹ́ bí àpèjúwe bí irú handkerchief tàwí yẹn náà ó náà lè mú ó lè rọ amá ẹnu kò sí ọ̀nù náà. fún ogun tí ó gbà tí ó bá sáàlá tó bá ó lè mọ ìgbà àsúwáìkì. náà èèyàn lo gálíkì èèyàn lo gálíkì o èèyàn láti ṣe àsúwáìkì ṣùgbọ́n gálíkì ṣe pé bóyá haramu ni láti láti jẹ àbí láti lò ṣùgbọ́n tó wà mẹ́ni pé bí ìgbà tí èèyàn bá jẹ lẹ́nu. No torí pé lásìkò anabi sallallahu alaihi wasallam nínú àwọn afẹ́rù tó wá gan àwọn ń jẹ torí ebi ni torí ebi náà fi ń jẹ àwa ní ìsìn kò sẹ́ni tí ó mú gálíìkì yóò máa jẹ torí pé ebi ń pa ṣùgbọ́n àwọn ń jẹ torí ebi ni torí pé kò sóúnjẹ ọ̀hún náà tó bẹ́ẹ̀ gẹ́ so ọ rí i pé tí èèyàn jẹ torí ebi èèyàn jẹ lẹ́nu déèyàn tó gbìn mí yóò sì jẹ pọ̀ so irú gálíìkì yẹn gbẹ́yọ̀ kan mi gan bó ló ti rí ká tó ẹni tó jẹ tó torí kíkùn rẹ̀ ọ̀rọ̀ kébi ọ̀rọ̀ adínkù so ìdínú so kò sí aburú nu pé èèyàn lo garlic láti fi ṣoògùn àbí èyí tó dáa jù náà ni kéèyàn ó gbé mi so téèyàn bá gbé mi yẹn gbà tí wọ́n digest nù so òórùn rẹ̀ yọ rọra yọ rọra ó lè jẹ́ pé mímí rẹ̀ ni wọ́n máa bá jáde kì í ṣe àtẹnu rẹ̀ ṣùgbọ́n téèyàn bá jẹ lẹ́nu látẹnu yẹn ni òórùn yẹn ó ti máa jáde wọn náà bí aswaki náà ni fífọwọ́ gbóná àbí nǹkan míì tó bá lè dúró nípò aswaki kò sábòrò nù ẹ̀ náà ni. nípa àsìkò sọ̀tún ọ̀gbìn sí àsìkò bí àsìkò ọ̀dà ìyá lè lò fún aswaki. bẹ́ẹ̀ ni èèyàn lè lò ṣùgbọ́n èèyàn láti èèyàn alákọ̀ọ́kọ́ kọ́ wà very limit díẹ̀ tí ò ní pọ̀ jù ẹlẹ́ẹ̀kejì ni pé kéèyàn ṣe kọ́mọ́kọ́mọ́ lọ sínú okun rẹ̀ kì í ṣe tí ó bá dúró lẹ́nu ló ń jáwẹ̀ ní tó bá wọnú okun ní ń jáwẹ̀ ìdínú tí àwọn afáàbí ni kò sí aburú láti lo close up nígbà tí èèyàn bá ń gbàwẹ̀ and then irú àwọn orin táwọn náà tún ní taste yẹn náà kò sí aburú nú ẹ̀ gbogbo téèyàn bá ti sọ ọ́ àti má gbèmí kò sí ìyọnu inshallah náà tó alhamdulillah. بسم الله